أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ̀rọ̀ kí ọlọ́run àti gẹ̀rẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam àkí gbogbo ọkùnrin àtobìnrin tí ń gbọ́ wa ọmọdé àtàgbà ipa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọlọ́run ọba ọba àlékè ọlá tó ní kí jimá tèmi ó tún bá wa láyé ọba tó ní kó bá wa ní orí ilẹ̀ alààyè tó ní ká máa ṣe nínú àlàáfíà ọlọ́run má ṣàjá ṣe ọ̀pọ̀lọpọ̀ jimá láyé o jẹ́ àmọ́ ṣe wọ́n nínú islam jẹ́ àmọ́ ṣe wọ́n nínú ihsan jẹ́ àmọ́ ṣe wọ́n nínú imani ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah ọlá sallallahu alaihi wasallam ìrántí ọlọ́run tá a tún ní fúnra wa lọ́sẹ̀ yìí a fi máa ṣe ìkan yòókù yìí tá a ti bára wa sọ sẹ́yìn nípa ìyà tí ń bẹ nínú sàárè a bára wa sọ̀rọ̀ nípa ìfúnpinpin tí ń bẹ nínú sàárè ń tójú òkú rí nínú sàárè a sọ díẹ̀ níbẹ̀ fúnra wa mélòó la lè sọ ń bẹ́ẹ̀ nítorí wípé anabi sallallahu alayhi wa sallam ó dá wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ nípa kí ni ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú kí ni ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú pàtàkì jùlọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ gbé ọmọ nìyẹn sínú sàárè anabi náà hadith anabi kan sallallahu alayhi wa sallam hadith náà anas ọmọ malik ó lá anabi sọ pé láwùlà allah tadafanu tí ẹ bá ṣe pé kẹ́ ẹ má bá a ní sìnkú sínú sàárè mọ́ tí ẹ bá ṣe pé kẹ́ ẹ má bá pé ẹ ní gbókù yín sínú kòtò mọ́ ladàáwùtúláhà àyùsùmí àkùn àdábàl kọ́bùr èmi ànábì ń bá bẹ́lọ́n kó jí ẹ lè máa gbọ́ irú ìyà tí ń jẹ àwọn òkú nínú sàárè tí ẹ bá ṣe pé ẹ pẹ́ sìnkú mọ́ tí ẹ bá ṣe pé ẹ pẹ́ gbókù sínú sàárè ń bá bẹ́lọ́n kó jí ẹ máa gbọ́ kí ní ṣẹlẹ̀ sókù nínú sàárè kẹ́ ẹ mọrú ìyà tí wọ́n ń jẹ kẹ́ ẹ mọrú ariwo tí wọ́n ń pa àmọ́ àní gbọ́ torí tá a bá gbọ́ á pa sìnkú wa sínú sàárè mọ́ mọ́ mùsùlùmí lọ́gbàá hadithi náà wá ibn Mas'ud radiyallahu ta'ala anhu nínú hadithi mìíràn òun náà sọ fún wa tí Imam Tabarani nígbà wa nu Mujamul Kabir ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé innal mawta la yu'adhabuna fi quburihim ṣe ráwọn òkú tó ti kú ìyà ń jẹ wọ́n nù sáré o ìyà máa jẹ òkú ìyà ń bẹ anabi ń kọ̀nfàmù ìyà sáré pé ìyà sáré ṣerọ́ orílẹ̀ o Allahu akbar ó ní fàínà aswatahum fàínà albaha'ima la tasma'u aswatahum àwọn dábà àwọn ẹranko wọ́n máa gbọ́ ohun òkú tó ti kú tí ń bẹ nínú sàárè tí à ń jẹ lọ́wọ́ wọ́n máa gbọ́ ọmọ ènìyàn nìkan ní ò lè gbọ́ ọmọ ènìyàn nìkan ní ò lè gbọ́ anẹ́sọ̀ ọmọ málìkì náà ló tún gbé àdìsí wa àdìsí tí rodo àti mọ̀ ipe tí wọ́n bá gbé òkú sínú sàárè àwọn màláìkà méjì ó wàá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ àwọn rìwáyà àdìsí mi gbé orúkọ wọn wáyé pé múnkàrú àti nàkírù wọn ń àwọn ni wọ́n wàá pàdé òkúta gbé sínú sàárè kódà nábì ní àwọn òkú nígbà náà làyẹ́sìmọ́ọ̀n làyẹ́sìmọ́ọ̀n sọ́ọ̀tà ní àlìhìm aw kama qala sallallahu alayhi wa sallam anábì ní òkú ní mọ́mẹ́ǹtì táwọn màláìka bá ń bọ̀ láti wá béèrè béèrè yóò jẹ́ ìgbà tẹ́yìn tẹ́ lọ gbé sínú sàárè náà ń ṣẹ̀ṣẹ̀ ń darí bọ̀ láti bi tẹ́ gbé lọ tẹ́ ń kúrò níbi sàárè tẹ́ ń yẹ̀yìn padà tí kálukú ń pé ẹjẹ́ á máa ṣẹ̀rí gbà tẹ̀ ń yẹ̀yìn padà tí tẹ̀ ń gbẹ́sẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ohun ẹsẹ̀ yín òkú ó sì máa dọ́ lọ́wọ́ nígbà táwọn màláíkà máa dé táwọn máa tẹ́wọ́ gbà tí wọ́n pé adé àfẹ́wà béèrè béèrè mọ́mẹ́ǹtì yẹn lẹ́yìn ọmọ yẹ̀yìn padà ẹ̀yin tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ Allahu Akbar wọ́n máa wá béèrè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n máa béèrè bó lànàbì ṣe jẹ́ sí ọ tó bá jẹ́ mùmínì ni yóò rí dáhùn dáhùn ọlọ́run ní yusabitu allahu alladhina amanu bilqawli thabiti ṣe wọn tí wọ́n bá gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ó mú ẹsẹ̀ wọn dúró ń rí dáhùn dáhùn níjọ́ náà kọ́lọ́ mọ́ṣájáwa náà rí dáhùn dáhùn ẹ sẹ́rí mùnáfíkì èèyàn àti kèfèrí wọn ò ní rí dáhùn bíbéèrè náà ṣe simple tó ti gbogbo wa ti mọ̀ dáhùn ẹ̀ látàyé kò ní rí dáhùn tó bá dijọ́ náà yóò ní mo kàn gbọ́ tí wọ́n ń tẹ̀lé ẹ wọ́n ń tẹ̀lé wọ́n ń tẹ̀lé ànábì kan lèmi náà ń bá wọn lèmi náà ń bá wọn tẹ̀lé ọkùnrin yẹn mùnáfíkì èèyàn ni kèfèrí ò tiẹ̀ wulẹ̀ tẹ̀lé rárá ẹ kódà rí ẹgbàá wa hadith mi ti tọ̀húsọ ọmọ kẹsàn ìkànnù àwọn àgbà ta àwọn àgbà tábìrín tọrọ bá sahaba nabi tó lé ní fifty ní tọ̀húsù báláyé ẹ̀ so ló jẹ́ wọn kà sí kan nínú àwọn àgbà àwọn tábìáìn àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn sahaba nabi la máa pè ní àwọn tábìáìn tọ̀húsù ọmọ kaisan ó ní ìnàlmọ́ta yuftanuna fi quburihim sab'an ìjọ méje ni wọ́n máa fi da òkú láàmú ìjọ méje lẹ́yìn tẹ́ bá tó bá ti kú tán làwọn màláìkọ́ máa yọ lẹ́nu pẹ̀lú béèrè pẹ̀lú dààmú

ń bẹ ń wọ́dọ̀ àwọn èmèrè ń tún ń wọ́dọ̀ àwọn ológun pé eh, nǹkan mọ̀ tún ń bẹ lọ́dọ̀ àwọn eléyìí náà ojú rí ogbébì kan ọlọ́run ọmọ da àwọn màláíkà ọmọ dà wọ́n láàmú nínú sàárè wọn fún jọ́ méje fàkánù yastahibuna an yut'ama anhum fi tilkal ayyam aw tilkal ayyam ń tí mọ́ dùn máwọn òkú jù tàwùsọ ọmọ kẹsàn ó ní tí mọ́ dùn máwọn jù nígbà náà ni pé kí wọ́n máa fóúnjẹ tọrọ kí wọ́n mọ káwọn ará ilé wọn mọ bá wọn ṣe sàárà oúnjẹ kí wọ́n mọ bá wọn fáwọn èèyàn lóúnjẹ fúnjọ́ méje nítorí pé sàárà wà nù tí ìmọ̀ pàbínú ọlọ́run inna sadaqata tutfi ghadaba rabb gẹ́gẹ́ bá nabi sallallahu alayhi wa sallam ṣe sọ àdìsí tá a kà yé àdìsí tó ọ̀húsọ ọmọ kẹsàn àwọn afọ mímọ̀ kan fún ní hukmu rafa' wípé anabi lọ sọ nítorí tó ọ̀húsọ ọmọ kẹsàn orí ti ń ṣẹlẹ̀ nínú sàárè definitely ọgbẹ́ ọlẹ́nu àwọn sàhábà anabi táwọn náà gbẹ́ ọlẹ́nu anabi sallallahu alayhi wa sallam ni nítorí bẹ́ẹ̀ n ti ń ṣẹlẹ̀ nínú sàárè mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú sàárè ọlọ́run fàpẹrẹ díẹ̀díẹ̀ hàn wá ẹ̀mí níyà ń jẹ nínú sàárè àmọ́ ọlọ́run á ní kí ẹlòmíì òkútọ́ ọlọ́run bá fẹ́ tú láṣìírí lẹ́fìmọ́ rí oríṣiríṣi àwọn ìtàn táwọn èèyàn máa sọ wọ́n dénú sàárè lágbájá wọ́n bá a báyìí wọ́n dénú sàárè tàmọ̀dò wọ́n bá a báyìí ẹ̀mí gẹ́gẹ́ nìyà ń jẹ ní alamul barzakh ní àgbáyé táwọn ẹ̀mí wà lọ́hùn ẹ̀ ẹ̀ á túnbọ̀ dì mí ìdá fún àmọ́ wa fìyà jẹ lọ́hùn sọlọ ẹlẹ́lẹ́mí fún ẹbí nìkan wọ́n kú níyà ń jẹ àwọn òkú nínú sàárè àmọ́ nígbà tá a gbẹ́ bí tá a ṣí sàárè lágbájá àrà pẹ̀rẹ̀ ń pé yà ń jẹ dẹ́nẹ́ lomi àsìn òun sínú sàárè lẹ́ẹ̀kan náà wọ́n kọ́kọ́ yẹn ń bá mọ̀ ẹ̀ fún bí ọ̀sẹ̀ mélòó kan àbóṣù mélòó kan náà àrà ń pé àmàláyíkà kan wá ń dè ń kan bẹ́ẹ̀ ni o lè mọ́ rí àmọ́ ń ṣẹlẹ̀ àwọn tọ́lọ́n bá fẹ́ tú láṣìírí nínú òkú ni ó ní kí tí wọ́n máa jẹ́ wàásí fún wa ọ ṣe wàásí fáwa ọ dẹ̀ fẹ́ tú òun náà láṣìírí pé kì í ṣe ní eré abẹ́ni tọ́lọ́n bá fẹ́ tú láṣìírí pé ẹni ire leléyìí nínú àwọn òkú tó bá ti kọjá láàmọ́ rí tiwọn físíkálì ìtàn bẹ́ẹ̀ pọ̀ ìfẹ́ tọwọ́ bọ agbẹ́rin bẹ́ẹ̀ solution la fẹ́ bára wa sọ lẹ́ni a sì fẹ́ kógùn ọ̀rọ̀ suratul mulki la fẹ́ sọ anabi sallallahu alayhi wa sallam ó ní solution ìyanu sàárè nínú solution tá anabi prescribe a ti sọ̀kan fúnra lẹ́ẹ̀kan òun ni ká fún yẹn lóúnjẹ jẹ káwọn àwọn fámílì òkú mọ bá a ṣe sàárà oúnjẹ fáwọn aláìrí jẹ ara àwọn sahaba nabi ridwanullahi alaihim nígbà tí wọ́n kú tán sàsọkalẹ̀ bẹ́ẹ̀ èyí tá a fẹ́ fọ́kọ̀sì lérí lẹ́ni ni suratul mulk ìka suratul mulk anabi sallallahu alaihi wasallam ó ní hiyal mani'a chapter kan ní suratul mulk nínú al-Qur'an anabi ní òun ni mani'a òun ni kò ní jáwọn màláìkò fìyà jẹ òkú nínú sàárè hiya almunjiya òun ni máa la òkú níbi ìyà tunjihi min adabil qabr tí ó là kúrò níbi ìyà sàárè imamu tirimizi hakim nesa buri àwọn afa aládìsí tó pọ̀ ni wọ́n gba hadisi yìí wá ọ̀dẹ̀ fẹsẹ̀ nílẹ̀ suratul mulki lànàbí júwe pé solution ìyanu sàárè pé bí yẹn bá dún ní ma dáadáa tí bá máa ń kà dáadáa yọ la ẹni tí bá máa ń kà nínú sàárè nínú ìyà sàárè kọlọmọṣàlàwà nínú ìyà sàárè suratul mulk kí ni bẹ́ẹ̀ gan tí fi ń láyàn nínú yasare bí yẹn bá gbé ìwò yẹn ó rí i pé láti bẹ̀rẹ̀ sura náà dé parí ẹ̀ tọ́pìkì kan náà ní discuss kí ni discuss fún wa òun ni pé lẹ́yìn ikú nǹkan kan bẹ ti ń ṣẹlẹ̀ ń bá àwọn tí wọn ò nígbàgbọ́ sí ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ikú sọ̀rọ̀ ń pé lẹ́yìn ikú èmi ọlọ́run ọba lágbára kí n gbé yín dìde kí n fìyà jẹ ẹni tó bá tọ́ sí yà kí n sì tọ́jú ẹni tó bá tọ́ sí ìtọ́jú àtìdẹ́ra ọwọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ tabaraka alladhi biyadihi al-mulk ọlọ́run kọ́kọ́ yín rẹ̀ ń pé èmi mọ kápá gbogbo nǹkan kí ni mi ò lè ṣe tí n bá ṣe nǹkan ta ló fẹ́ yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò ọwọ́ lèmi mo dá ikú ikú tẹ̀ mọ́ kú tí wọ́n pè lágbájá kú tí wọ́n tú fọ̀ ọlọ́run lèmi mo kan mọ̀ wà tí ọmọ jẹ́ kú wàlhàyàtà àti gbẹ̀ǹde lẹ́yìn ikú láìfù tí ń bẹ lẹ́yìn death ọlọ́run lèmi ni mo ní kọ́ máa wà mo ṣe bẹ́ẹ̀ lè ẹbùlúwà kó mo fẹ́ fi dán yín ni nítorí pé tí n bá ní ẹmọ bẹ láyé lọ gbére kò sẹ́ni tí ó kúkú bi mí lọ́wọ́ ẹ̀ wò kò sẹ́ni tí ó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò tí n bá ní ẹmọ bẹ láyé lọ gbére tí n bá ní ọmọ sì ṣirò kò sí nǹkan kò sẹ́ni kankan tí ó bi mí mo ní kí nǹkan wà lẹ́yìn ikú tí ọmọ jẹ́ ìyè tẹ́ fi ṣe ṣirò ń tẹ́ ṣe kẹ́ ẹ tó kú lìyẹ̀bí ìlú wa kún un mo fẹ́ fi dán yín wò ni ayukum ahasanu amala ahuwa alazizul ghafur ta ni ó ṣiṣẹ́ kárakára níjọ́ tí ń bẹ láyé ta ni ó gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu níjọ́ tí ń bẹ láyé ta ni ó fòore torí láyé mọ́ lọ́hún ní tí mo fẹ́ yẹ̀wò nìyẹn tí mo fi ní concept ikú ọmọ wà tí mo fi wá ní kí concept ààyè lẹ́yìn ikú ọmọ wà fẹ́ni tí ó wá ní gbàgbọ́ ní pé à tá a bá kú tán bó lọ́lọ́run ti ṣe fẹ́ wá jí gbogbo wa dìde padà ṣọ́ pọ́sibù ṣáá ọlọ́run wá ń sọ àwọn nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tóun ti ṣe ó ní ṣe bí mi mọ dá sánmọ̀ sánmọ̀ méje mo fa àwọn àràwọ̀ síbẹ̀ ṣéyìn ló le ni àbí kí n jí ọ nínú eléyìn àti jíjí ọ lẹ́yìn tó o bá kú tẹ̀ ló le Allahu Akbar ọlọ́run tó wá lẹ́yìn ìgbà tó ọlọ́run sọ eléyìn ò tán ó tún wá bọ́ sínú ọ̀rọ̀ ẹ̀san tó wọ́n san àwọn kèfèrí ẹ̀san tó wọ́n san alladhina yakhshawna rabbahum bilghayb àwọn san kèfèrí lẹ́san lẹ́yìn tá a bá gbé yín dìde lẹ́yìn ikú látinú sàárè nìyẹn o ìyà náà bẹ̀rẹ̀ látinú sàárè fẹ́ni tí ó bá jìyà ìdẹ̀ra náà bẹ̀rẹ̀ látinú sàárè fẹ́ni tí ó bá ní ìdẹ̀ra kọ́lọ́n fi wá sínú àwọn tí ó sì dẹ̀ra rẹ̀ lélẹ́lẹ́ ọlọ́run ní ẹ̀yin máa wá tọ́jú àwọn mùmìnì ẹ̀yin máa fìyà jẹ àwọn kèfèrí ń pè tí mo fẹ́ ṣe lẹ́yìn ikú nìyẹn so Suratul Mulk ń discourse ikú àti ti ń bẹ lẹ́yìn ikú ọlọ́run wá ń sọ pé nítorí ẹni tí ó ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ kọ̀kọ̀ ẹ ṣiṣẹ́ gbangba وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور tó bá ń bẹ̀rù tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú pé tí wọ́n bá gbé mi sínú sàárè má bẹ̀rù níta nìkan má bẹ̀rù gbangba nìkan tọ́mọ wa ṣe dáadáa lójú àwọn èèyàn tó bá dénú ilé tó mọ̀ ṣe mí ọlọ́run ní ìtò ń ṣe nínú ilé ìmí ìtò ń ṣe nínú ilé nìmọ́rọ́hún náà nígbà táwọn kèfèrí Mẹ́kà sábàbù nùzúlù àyà yìí wọ́n láwọn kèfèrí Mẹ́kà tí wọ́n máa bú ànábì tí wọ́n máa bú ọlọ́run wọ́n wá ń sọ fún ara wọn pé eh, ẹ ẹ má bú ọlọ́run Muhammad mọ́ ní sojú ẹ má bú níta mọ́ sẹ́rí tẹ́ bá ti bú ọlọ́run Muhammad níta tẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ láì dáa ọlọ́run ọba rẹ̀ máa ń gbọ́yìn máa ń fèsì tí ọlọ́run á máa fèsì fáwọn kèfèrí àwọn tẹ́ bá ti fẹ́ máa bú ọlọ́run Muhammad máa lọ bú nù lébi tọ́lọ́run ọba rẹ̀ ò ti ní gbọ́ wọn lọ ló fà á tọ́lọ́run fi ń pé wá àṣẹ rò ó kọ́ ọ́ èyí tẹ́ ẹ bá sọ jẹ́jẹ́ nínú ọ̀rọ̀ yín awíjàrò òbí àbí ìtẹ́ sọ ní gbangba iná òhò àlèmọ̀ bìdá ti ṣùdù ní tí ń bẹ nínú ọkàn kálukú ọlọ́run ló ọlọ́run ní àti gbangba àti yìí tó jẹ́ kọ̀kọ̀ bákan náà ni lọ́dọ̀ èmi ọlọ́run ọba sàwa minkum. من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار ẹni tó sọ tiẹ̀ ní gbangba lọ́sàn-án àtẹni tí ń sọ tiẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ lóru ọlọ́run ní fọ́lùmù ohun yẹn yàtọ̀ síra wọn lọ́dọ̀ èmi ọlọ́run gbogbo ẹni mò ń gbọ́ equally fẹ́ni tí ó bá ṣiṣẹ́ kọ́ mọ́ àárín ara wa lára yìí jẹ́ pé bá fẹ́ sọ̀rọ̀ àbòsí àwa ní àárín ara wa ńlá wà yìí kò sí ti ń jẹ́ àárín ara wa ọba tí ó kọ èyí tó sọ ní gbangba kalẹ̀ òun náà ni ó ni ó kọ èyí níbi tó pè láàárín ara wa òun ni ó kọ gbogbo ẹ̀ ni ó fi hàn tó bá dénú sáré gbogbo ẹ̀ ni ó fi hàn tó bá dijọ́ ìṣirò kí gbogbo ẹni tí ń ṣàdúrà náà lè múra ṣàdúrà ìpè tó ń wí ní kọ̀kọ̀ yẹn èmi ọlọ́run ń gbọ́ lọ́lọ́run tó ń sọ nínú àyà yìí bákan náà pé wa asirru qawlakum èyí tó bá wí nínú tó bá wí jẹ́jẹ́ nínú àdúrà àwíjẹ́ àrùbí àbí tó wí gbangba innahu alimun bizati sudur ọ̀rọ̀ rẹ tó lè báyàn sọ àti tó lè báyàn sọ ọlọ́run ní mọ́mọ́ dúdú ẹ̀ ala ya'lamu man khalaqa sí ìwá ní mẹ́ni tí mo dá ni wa huwa al-latiful èmi lọ bí ẹ̀wẹ́ ẹ̀wẹ́ ni pé ọmọ tó kéré ó ní interest nínú detail nǹkan tó kéré tó kéré tó kéré ọlọ́run nínú pé àwa ti tóbi àrí kéékèèké mọ́ ọlọ́run ní al-khabir ọba tó ní mímọ̀ lọ́lọ́run suratul mulki tún tẹ̀síwájú nítorí ròyìn agbára ọlọ́run ọba láti fi lè fìdí ẹ̀ múlẹ̀ pé lẹ́yìn tó bá kú tán agbára mi ká láti gbé ọ dìde sẹ́ẹ̀ ọlọ́run wa ní ṣé bí mo ṣẹ́ ilẹ̀ rọ̀ bí ilẹ̀ ti tóbi tó ẹ̀rí ilẹ̀ bí ṣépù ẹyin ni ilẹ̀ rí bó ṣe wá dà bẹ́ẹ̀ kọ́ mọ́ yí mọ́ wa lẹ́sẹ̀ ká dúró lérí ilẹ̀ ká máa ṣubú ọlọ́run ni mo tẹ́ ẹ mo ṣe ní zalul mo sẹ́ẹ̀rọ̀ fẹ́yìn ọmọ ènìyàn tẹ́ bá fọkọ́ lálẹ̀ yóò wù nǹkan tẹ́ bá fẹ́ kó wù ń bẹ́ẹ̀ ẹ̀ ń pàṣẹ fúnlẹ̀ ilẹ̀ ń dá yín lóhùn kì í ṣe ń pàgbára yín lọ́ka ilẹ̀ ọlọ́run lèmi mọ sẹ́rọ̀ fún yín ẹyẹ tó dúró lérí òfurufú tọ́nà kájọ́ tọ́tẹ̀ ìyẹ́ rẹ̀ méjèèjì ilẹ̀ báyìí tí ó sì ṣubú wàyàkùbídìnà tó tún ká kò tí ò tún ṣubú ọlọ́run lèmi ní ń dì í mú ọlọ́run ní ẹ kíyèsí gbogbo eléyẹn fi lè mọ̀ yí pé agbára mi ká láti gbé lẹ́yìn tó o kú tán kọ́mi ènìyàn lè rárí dájú pé lẹ́yìn lẹ́yìn ikú ọlọ́run ń dára ọlọ́run wa ń dákọ̀ gbogbo àwọn agbára ń sọ gbogbo àwọn iṣẹ́ agbára iṣẹ́ agbára tóun ti ṣe tó lè fojú rí láti fi lè mọ èyí tí ò tí ì ṣẹlẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mi ní í ṣe jẹ́ ẹ̀mú fún ọ ó tún tẹ̀síwájú nínú suratul mulki ó ní aman hada alladhi yarzuqukum in amsaka rizqahu tálẹ́ni tó lè náwó sí pé hada eléyìí yarzuqukum yóò máa tọ́jú mi in amsaka rizqahu gbọ́dọ̀ ń mi mọ́ Eh, ogun yìí ni ọmọ jẹ́ fún mi tọ́lọ́n bá lóun ọ̀dáhùn mọ́ àwọn oṣó ọmọ gbà ni tọ́lọ́n bá lóun ọ̀gbà mí ta ló lè náwó sí bẹ́ẹ̀ pé haada lẹ́bi in amsaka rizqahu ta ló lè náwó sí pé tí ọmọ je emu mú fún mi tọ́lọ́n bá lóun ta ló lè náwó sí pé yọmọ sọ mi haada eh, ah, haada jundul lakum eh, eléyìí ni ọmọ ogun mi tọ́lọ́n bá lóun ò mi làwọn àfọ̀mímọ̀ kan nínú àwọn àwọn ẹlẹ́sìn wọ́n ní pé súrà yìí nínú iṣẹ́ tí túmọ̀ ń ṣe yàtọ̀ sí pé ńláyàn nínú sàárè wọ́n ní pé ó ṣiṣẹ́ ẹ̀ṣọ́ wọ́n ló ṣiṣẹ́ azikí ń pé tá a bá fẹ́ bẹ lọ́wọ́n azikí tó rọrọ̀ ń fa ó ròyìn ara ẹ̀ púpọ̀ lálárìsìkí nínú súrà yìí wọ́n ní ẹjẹ́ àfi súrà yìí bẹ lọ́wọ́n azikí ẹni tí bá ní ìpọ́njú nínú jíjẹ múmu kó fi súrà tòlùmọ́lì kì bẹ́ẹ̀ ọlọ́nkọ́lọ́wọ́n dáhùn wọ́n dẹ̀ jaraba rẹ̀ wọ́n dẹ̀ tẹ́sítẹ̀ ń dẹ̀ ń dáhùn nítorí ẹni tí ọ̀rọ̀ jíjẹ mọ́mọ́ bá ń dà láàmú tí máa ń wá tóun tún lè máa ṣe èyí tó fi máa lọ wóògùn tó fi máa lọ wá ntọ́lọ́wọ̀n ìyọnu sí tẹramọ́ Suratul Mulki kọ́ ọmọ ká ó tún ṣiṣẹ́ jíjẹ mọ́mọ́ náà ó ṣiṣẹ́ ẹ̀sọ́fẹ́ ní máa ń dáàbò tí máa ń wà dáàbò tẹ́rù bá ń bà ọlọ́run ròyìn ara ẹ̀ ní oníṣọ̀ ó ní amman rahman ta ló lè táwọn ọ̀tá bá dìde tán dìde ogun sí ọ pé ó tó gbà ta ló lè ràn ọ́ lọ́wọ́ tọ́lọ́n bá lóun ràn ọ́ lọ́wọ́ ẹ ọlọ́run foni sọ̀rọ̀ nínú yìí so a lè fi súra yìí bẹ lọ́hùn ìṣọ́ ayà kan yìí lọ́wọ́ tí ń ayé tó anabi sọ fáwọn Mẹ́kà ń máa yẹ àtẹ̀mí àwọn àtàwọn tá a jọ jẹ́ Islam tí a ọ̀rọ̀ ìmọ̀ náà abọ́lọ́hún tiẹ̀ lóhun ọ̀pá wa rẹ́ ọlọ́rẹ̀ mi wa. fàmà yóò jí irú káfírí náà mi nàdábìnà alim ta ló fẹ́ lẹ́yìn kẹfẹ́rí níbi ìyá ọlọ́run àti ìṣẹ̀mí wa nítorí àwọn kẹfẹ́rí mọ́kà sábàbù nùzúlù àyà yìí táwọn àfúntẹ̀fsírì kan sọ wọ́n ní àwọn kẹfẹ́rí mọ́kà sára wọn jọ wọ́n wá ń ṣẹ́ ìpè lánàbì wọ́n lọ wá àwọn tó mọ ìpè ṣẹ́ wọ́n ń ṣẹ́ ìpè lánàbì pé kó kú kó kú kó kú òun àti gbogbo àwọn tí wọ́n gbẹ́ ìsìn rẹ̀ wípé kí wọ́n kú kí wọ́n kú wọ́n ń ṣàdúrà wọ́n ń ṣépè wípé kánábì ó kú wọ́n ń ṣe gbogbo tí wọ́n mọ̀ láburú sí ànábì sallallahu alayhi wa sallam lọ́lọ́run wá sọ ayà ìka rẹ̀ pé kul ara'aytum ẹ wò ó ànábì sọ fún wọn pé ẹ wò ó in ahlakani Allah tí ń bá kú wà mọ́ màá ń yà àtàwọn tá a jọ wà tá à ń ṣẹ̀sìn yìí aw rahimana àbọ́lọ̀ tiẹ̀ fàmọ́ yìí jírù káfíìrì náà mí náà adábìn alim kò mẹ́kì dífẹ́rẹ́nsì kò pé ẹ má lọ jìyà kò pé ẹ má lọ jìyà níwájú ọlọ́run ikú mi àti èmi kò wúlò fún yín kò dí ìyà tẹ́ ẹ fẹ́ jẹ níwájú ọlọ́run kò dí i lọ́wọ́ allahu akbar so a lè fi súra ìtú a tún lè fi gbẹ lọ́hùn ìṣọ́ntoróhùn là nẹ́bí lọ́lọ́run sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam nígbà tí àwọn ọ̀tá dìde sáà nẹ́bí tí wọ́n fẹ́ kó kú tí ẹ jẹ́ adúnímọ́ suratul mulk anabi sallallahu alayhi wa sallam òun ló dá wa lẹ́kọ̀ọ́ suratul mulk ó ní hiyal mania òun ni ò ní jẹ́yà sàárẹ̀ ọ̀jẹ̀ wa hiyal munjiya òun ni ó là wá kúrò níbi ìṣòro nù sàárẹ̀ kọ́lọ́mọ́sá là wá kúrò níbi ìṣòro sàárẹ̀ kìí ṣe ń tó le ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ọ́kà ọ̀pọ̀lọpọ̀ wa fíksì ẹ̀ sí àsìkò tí àwọn àwọn àdìkárò àbí àbáwọn ìrántí ọlọ́run tó bá fẹ́ máa ní ọlá tó bá fẹ́ máa ṣe tí bá fẹ́ máa já dandan kọ́ ni kó o jókòó kan ní kí ló ń ṣe kí mò ń ṣàdúrà ni dandan kọ́ tí o bá rò pé ti ọ̀rọ̀ ọlọ́run ni pé ó dáa tó bá ń lọ bí iṣẹ́ láàárọ̀ tó bá wà nù tẹ́gí fẹ̀kan fíksì ẹ̀ sí àárín yẹn gbogbo ọjọ́ tó bá ti wọnú tẹ́gí kí ni ọmọ rìmáìndì rẹ pé nǹkan kan bẹ tó ọmọ ṣe lásìkò yìí ọ̀yà ṣe o lè fíksì ẹ̀ sígbà tó ọmọ ń lò nínú tréènì tó ń lọ bí iṣẹ́ rẹ̀ àbígbà tó ọmọ ń gbígbà ó dọ̀pù kan ẹ mọ́ tó ti wà nù eh, public transportation tó ọmọ gbé àbí kò sì rí bẹ́ẹ̀ bóyá èyí tèmi máa ṣe pásánálì lẹ́yìn mọ́gírìbì tí n bá ti mọ́tíláṣí tí n ti mọ́ kírun distance ibẹ̀ sí ilé mi bóyá bíi ti four minutes àbí three minutes àárín ìgbà náà ní fi kasura tùlùmọ́lùkì lẹ́yìn mọ́gírìbì ó ti wá mọ́ mi la ọ̀nà yẹn fún rẹ̀ máa rán mi létí pé nǹkan kan bẹ́ẹ̀ tó ọmọ ṣe tó ò tí ì ṣe ní ibí irú àtàkì kéékèèké báyìí a lè máa lò fi sin ọlọ́run ọba fix yẹ sásìkò kan tí yọba máa rọ̀ ọlọ́run kódà tí ọba ní nídìí kò wulẹ̀ jókòó pé kí ló fẹ́ẹ́ ṣe mo fẹ́ẹ́ ṣàdúrà mo fẹ́ẹ́ ṣe súratul mulki ni ẹni tó bá rọ̀ lọ́rùn kó tó sùn lálẹ́ lórí bẹ́ẹ̀ nítorí ara àwọn àhàdísù mi tó ní alẹ́ ni ká máa kà á ká tó sùn ò lè kà á ìwọ tí ọba rọ̀ lọ́rùn lálẹ́ kà á láàárọ̀ sá máa kà á tẹra mọ́ mo gbọ́ pé bàbá wa Sheikh Adam rahimahullahu ta'ala wọ́n nífẹ̀ẹ́ sí súratul mulki yìí púpọ̀ wọ́n dẹ̀ tẹra mọ́ wọ́n wá fi kọ́ gbogbo ọmọ kéwù débi pé ẹ bá rí ẹnìkan tó pèrè lọ́mọ markazi tí ọba mọ suratul mulki lórí ẹ dáwùtù markazi yà rẹ̀ tí ọba mọ wà duha wẹ́l àmọ́ tó bá lóun ọ̀há suratul mulki ẹ dáwùtù markazi yà rẹ̀ wọ́n fi kọ́ gbogbo ọmọ markazi gbogbo ẹni tó parí ní markazi náà nígbà táwọn náà dálé kéwúlẹ̀ àwọn náà fi kọ́ gbogbo ọmọ kéwú wọn ìgbà tí mo há suratul mulki yìí lè sọ pé pàtó ìgbà mo há ni mo gbẹ́jú bá suratul mulki lórí mi nítorí gbogbo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ mi òun suratul mulki ní gbogbo wọn ẹ jẹ́ atẹramọ́ suratul mulki nítorí ìyanu sáré ẹ jẹ́ ní tá a mọ tọ́jú pamọ́ tí ó jẹ́ nǹkan tọ́jú tiwa náà pé tèmi náà tọ́jú ni ẹ falitanzur nafsun ma qaddamat li gadin kí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan máa kíyèsí kí lòun tọ́jú fọ́lẹ́ẹ̀ ìkẹta máa wá ké súrátù múlùkì ní kíkí àpapọ̀ nínú àwọn àlébù tí ń bẹ ń bẹ tá a wa ń kà di ipa parí wa òun ni pé nígbà tá a bá ń kà á ohun kan náà ní ìta máa sábà kà yẹn àkọ́kọ́ ni pé yìí máa ń ṣẹlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa kì í pe àràfi rẹ̀ pé tí bá fẹ́ ṣe nínú àdáàbò rẹ̀ ni pé ee kan jẹ́ iṣẹ́ tí wọ́n fẹ́ tọ́jú exam tó mọ̀ pé exam yìí ni ó determine sórí admission àbí sórí school wọ̀ àbí sórí iṣẹ́ kọ́ wá ṣe rádaràda ntọ́ fẹ́ tọ́jú fúnnu sàárè rẹ̀ mọ̀ ṣe rádaràda mélòó náà sóràtì múlùkì tó tún mọ̀ kíkìkúkì ń bẹ̀ make sure pé gbogbo àràfi kọ̀ọ̀kan jáde lẹ́nu rẹ̀ kọ̀yànjú tọ́ra àràfi kọ̀ọ̀kan ló ní wéètì tiẹ̀ nínú ládá ànábì ní àràfi kan tó bá pè jáde nínú Qur'an ó ti tẹ́ ládá mẹ́wàá ní bẹ fún kọ́ wa fọwọ́ kankan kó kà fọwọ́ ra mi àwọn aráàfin kan ẹ mọ̀ ká ń gbà mẹ́wọ̀n kí bó lẹ́nu ilé ìṣe yá báyìí tí bó ló ṣe rí gbogbo aráàfin yẹn pè papọ̀ lẹ́ẹ̀kan náà òun ṣàbòsí fúnra rẹ ni ọ̀ ṣàbòsí fẹ́ni kankan àwọn ládàá àwọn aráàfin tó pè yẹn ti kó ti fò ọ́rù tìmọ̀ purọ́ tanra rẹ kí ẹnu mi yá ni ó níbi tẹnu ọmọ ènìyàn yá mọ́ farabalẹ̀ ká fúnra rẹ ẹ̀yọ̀ kan ti tó kò sẹ́ni tó ní ọkà one million ẹyọkan la anabi ní ọdún ní ma kò pé ọmọ one million tó bá jẹ́ ẹyọkan ló lè kàtàrà àfi rèé ti tó ọ fàníyàn ìkíláàsù ká ẹlẹ́ẹ̀kejì tá a bá ka alápapọ̀ ohun kan náà àléébù nínú àwọn àléébù tí ń bẹ́ẹ̀ ní pé ẹni tó bá fẹ́ sẹ̀mí níbi tá a kà á dé òun wá fẹ́ sẹ̀mí kò sá lè fohùn kan kó di ń òun láti bẹ̀rẹ̀ dé parí ẹ ọ fẹ́ sẹ́mi ṣé nígbà tí ń lọ́wọ́ yẹn àwa àyókù ń ka tiwa lọ bíi wọ́ọ̀dù bíi mẹ́rin bíi márùn kan ó fòoru níbi tá a bá bá dé ní òtí lọ́jọ́ yẹn wa àwọn ibi tó fòoru yẹn ládàá abẹ ti bọ́ ni ó ti bọ́ mọ́ ọ lọ́wọ́ dodo ń pé kó ohun rẹ̀ bá ń bẹ̀ wa níbi rahman ìbẹ̀ <laughs> ló ti lọ́jọ́ ìwà sẹ́ni gbogbo ti ń bẹ láàrin yẹn ó ti fòórù gbogbo ládàá rẹ ti fòórù so ló fi dáa kí hàn farabalẹ̀ kí mo rọ́ ìyàn ká ṣe àkíyèsí sí àwọn aládàbí ti ń bẹ fún ìka alukur'ani ṣe tìláwà alukur'ani nígbà tá a bá fẹ́ ka suratul mulk àǹfààní yìí la fẹ́ mú wá sétí gbọ́ ara wa ní jimoh tòní kọ́lọ́mọṣàjẹ́ á ṣe ọ̀pọ̀lọpọ̀ jimoh láyé kó wúlò fáwọn tá a sọ kó wúlò fún gbogbo ẹ̀yin tí ẹgbẹ́ náà àtẹ̀yìn tẹ́ bá bun ẹlòmíì náà gbọ́ ọlọmọṣẹ ajá ṣe ọ̀pọ̀lọpọ̀ jimá láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.